Thank إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 كل بدعة ضلالة وكل ضلالة في النار وكلكم الله أسيركم الله محمد أقول الله وبارك بارك يولا الله من وسلم téèyàn máa fi ń rí dáadáa sí láyé kọlọmọsá àdékùn rẹ fún wa àwọn àtọrọ kíláàsì lọdọ ọlọrun kọlọmọ ọba sùfánù ọkàhánà kọlọmọsá àdékùn ìkíláàsì tó pé fún ẹnì kọọkan wa nínú àwọn iṣẹ ìjọsìn ní ìtẹ̀síwájú lórí àlàyé nípa alkohol kẹrìí. ètí a máa ṣe ní àyájọ́ ọjọ́ báyìí. Sura tí a ń lọ́wọ́ òun náà ni Sura tó Aya tí a bá Sura náà dé. يأتكم من بعد الجم أمنة نعاسا أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم والحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل كتب عليهم القتل إلى ما مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما إنما استزلهم الشيطان إنما استزلهم الشيطان ببعد ما كسبوا ولقد عفى الله عنهم إن الله غفور حليم يا قل tó sì dá ìbànújẹ́ sílẹ̀ fún wọn. ìbànújẹ́ yìí níbi tó lágbára dé wọ́n tó lò pa ànábì ti kú sọlọ́mọ àwọn àlẹ́ ìwọ̀sẹ́lá ọlọ́wà ní adìẹ kọ́ padà yí wọn bá ànábì òkú láti kó fúfúyẹ́ bá ìbànújẹ́ wọn kí bàlújẹ́ yẹn kó lè má wù púpọ̀ torí pé ẹrù ńlá òun ni kí wọ́n gbọ́ pàtàkì kú láàrin wọn. ọlọ́wọ́ àtẹ̀síwájú ní ìbámu sí tó fi sọ sí fún wa yìí nípa pé àwọn mùsùlùmí jọ yìí ìbànújẹ́jẹ́ tí wọ́n àmọ́ tòun ti bẹ́ẹ̀ àwọn ọlọ́run bá tó sàwọn oore fún wa kí lọ́lọ́run sí i. أنزل عليكم من بعد الغم أمنة نعاسا ọlọ́run lẹ́yìn ìbànújẹ́ tó ti jẹ́ ti ní mímbá ìdìlẹ̀gá mi lẹ́yìn ìbànújẹ́ tó jẹ́ ti ní ẹ̀yin mùsùlùmí ọlọ́ni tó mà á ń zàlà àlékún àmàlẹ́ta ọlọ́láwọ́ ọlọ́run ọba àwa sọ ìfọ̀kàbalẹ̀ àwa sọ kalẹ̀ fún yín aṣọ kọkànbalẹ̀ aṣọ kalẹ̀ fún yín èyí tí ilà yìí ló ti jẹ́ ti yín tẹ́lẹ̀ ọlọ́run ni àwa ní kí lẹ́kọ̀ọ́ dé ìwọ́tọ̀ gbọ́n pẹpẹpẹpẹ láàrin bí ìṣẹ́jú mélòó ti sìn tọkànrí ọ̀balẹ̀ ọlọ́run ni àwa fi ìdẹ̀kùn síbẹ̀ sọ́kàn yìí mùsùlùmí. alẹ́ àmàlẹ́tù àti gbólóhùn alẹ́ amúnù lọ́dọ̀ àwọn àfẹ́ ìlédè wọ́n gbà mí tùmọ̀ kan náà àwa nínú wọn tí wọ́n ní àlàmú wọ̀lù àmàlẹ́tò lẹ́yìn náà fún wọn fáìlì àrínú wọn tí wọ́n ní ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì pé tá a bá ní àmàlẹ́tò a máa lò ó nígbà tí a bá rí ìbẹ̀rù tí dẹ́kun wa dé lẹ́yìn ìbẹ̀rù pàtẹ́yàn táyà sókè tọ́lọ̀ padà wá sọ ìfọkànbalẹ̀ níta ló gba ìdíkẹ́ni àlẹ́ amọ̀nàjù. àmọ́jọ́ tó bá já sí pé ní kìí tiẹ̀ ṣe pé yẹn tiẹ̀ fìbì kan rí ìdẹ̀kùn bó ṣe lè wù kọ́ ma ọlọ́run kàtàdé dé ní pé kí ìdẹ̀kùn ó dé èèyàn fìbì kan rí ìfọkànbalẹ̀ bóyá kò rí rí tẹ́lẹ̀ kò tiẹ̀ ṣẹlẹ̀ rí sí i ọlọ́run wa ní kí dẹ́kun ó dé àrùn àgbìyẹn ní àmù nígbà tí yẹn ti sàfẹ́kù tẹ̀tẹ́lẹ̀ ọlọ́run wa ní ó dé ọlọ́run ẹ̀yìn mùsùlùmí gbogbo àwọn tí ń fa ìkòyà ó ti ṣẹlẹ̀ sí yín tí ò dé tẹ́jẹ́rù ọmọ àgbà yín ọlọ́run àwọn ọlọ́run ọba àwa sọ ìfọ̀kànbalẹ̀ inú ẹ̀mí asọ̀kalẹ̀ sí ní lára. kí ni ìfọ̀kànbalẹ̀ náà nù àásá amẹ̀lẹ́dá nù bada nù fún amẹ̀lẹ́dá ọlọ́run ní a sọ kalẹ̀ fún yìnyẹn òun náà ní kí ni a sọ a ní kò lọ tó lọ lásìkò fẹ́ bẹ̀rù lọ́wọ́ ọlọ́ba ju ògbé sí wọn ṣẹ́ẹ̀sì mọ̀ pé bá bẹ̀rù ní ohun yẹn wá sójú yẹn orun ni wọ́n ẹsẹ̀ wo kó wò ni ti máa dẹ́rù báyìí bóyá ọgbọ́rọ̀ àlejò àmọ́ àbọ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ ńgbà tó wà wù àgbọ̀kàrà lẹ́nu tó wù àbọ̀ owó lábẹ́ ọ̀run náà àwọn kò tẹ́ máa wọnú sí máa dẹ́rù ayé báyìí àbọ̀ owó púpọ̀ tán ẹ̀rú wa ń bọ̀ ààrẹ sọ kìí kìí kìí àbọ̀ ọ̀sà ṣe má ṣe ó ṣe má jẹ́ àgbọ̀. àbáwọn àwọn àwọn jàkùdà àwọn ya wọn lóhùn ló wọn bẹ̀rẹ̀ sí lẹ́yìn ìbọn ọlọ́mọdé àárí kálukú wa ń sáré kẹ́mìrì ọ̀la wọn náà wá ń sáré wọ́n ń bọ̀ ni wọ́n ń bọ̀ ni ní ẹ̀sùn tó ń sáré lọ́wọ́ yìí àbí tó tiẹ̀ ń bẹ̀rù ibi tó wà nípa ká burú ọmọ sẹlẹ̀ àbí wọ́n ti táyé gàdúgbò ọtí tó ti lé ọ ọ ara dọ́ọ̀tì síbi kan. mgbe wa dọ́jì mi tán si sí to si sì ń retí pé lọ ọlọ́mọ mú un lé orun máa ń ṣẹlẹ̀ ńgbà wọn orun ò ní ṣẹlẹ̀ àmọ́ àwọn mùsùlùmí lásìkò tí ìbẹ̀rù nínú wa ọlọ́run ní ajú balẹ̀ sínú ọkàn wọn àwa ń mú orúkọ wọn eléyìí ó wá ó wá di ìfọkànbalẹ̀ fún wọn àníkùnrin ògbé ọ̀rá wọn lọ títẹ̀kùn bá délé yẹn máa ń tògbé nígbà tí bóyá bá bẹ èèyàn onírọ̀rùn sùn ẹlòmíràn ní mi rọrùn sùn mọ́júmọ́ nǹkan sọ bá lójú ọ̀run báyìí tó bá kò tó bẹ̀ tí ó sùn mọ́jú mọ́ tó bá gbọ́ tẹ́kùté bá rú báyìí ẹ́ àbí nǹkan yẹn ló ṣẹlẹ̀ ni àbí nǹkan yẹn ló fẹ́ ṣẹlẹ̀ ni kò ní ro ọ̀hún ní wá mọ́ àmọ́tọ́lọ́ wa fẹ́ sàánú rẹ̀ tó fẹ́ fọkàn ó fẹ́ fi lọ́kàn balẹ̀ padà yóò ní kó lọ́ọ́ dé yẹ wàá tó gbé lọ ọlọ́láwọ̀ ọlọ́wọ̀ bá la báyìí fún yín yẹ fi ṣàtọ̀ ìfàtàmì kan. يغشى منكم ọlọ́run ló ń ta ni ó ṣẹlẹ̀ sí yín nígbà tí bànújẹ́ dé yìí tí bóyá dé tí kálukú ń sáré mú ẹ̀mí rẹ̀ tí sáré mú ẹ̀mí rẹ̀ lérí aré nígbà nǹkan yìí ṣẹlẹ̀ àwọn nǹkan ló sínú yẹ́dùṣà àtọ̀ ìpàtà mí nǹkan ó sáwọn pààtì kan nínú àwọn mùsùlùmí àwọn tá à ń lẹ́bi kó lójú ogun àwọn bíi one thousand táàbí tí ọ̀rẹ́ nínú wọn tọ́jú ẹ̀kọ́ náà fi kìtẹ́ ẹ̀ kọ́kọ́ sá sẹ́yìn tẹ́lẹ̀ kó tó di pé wọ́n tiẹ̀ tó wá padà lọ́nu wọn. ọlọ́run láwọn tí wọ́n wá sí mọ̀ náà fi kí rárá àwọn akẹ́kọ̀ọ́ nínú yẹn ọlọ́ọ̀ni á ní kó wọ́n máa kùn wọ́n kó lè jẹ́ fọkànbalẹ̀ fún wọn kó lè jẹ́ ìfọkànbalẹ̀ fún wọn bákan náà. wọ́n tọ́ ìfẹ̀kùn kọ́dà àhàmẹ́tùm àrùnfúnfún. àwọn tá a ní kíkọ́kànbalẹ̀ ọ́ bá jẹ́ tiwọn àwọn làwọn ẹni rí àwọn làwọn mùsùlùmí àwọn tó ṣe pé ìtọ́kàn wọn ni bẹ́sìn ọlọ́run ó sì dúró ìtọ́ka wọn ni bẹ́sẹ̀ ànábì ò ṣe ní ráàrin lórí ilẹ̀ àwọn tó ṣe pé mọ̀sọ́ọ́lì ìlú mùsùlùmí dáadáa àwọn mùsùlùmí òun lọ́kàn wọn ọlọ́ọ̀ni àníkó wọn jẹ́ tiwọn kírẹ̀kùn wọn jẹ́ tiwọn kíkóyà yẹn lọ látara kí wọ́n sùn kò sí bí ọba ń bẹ̀rù tẹ́lẹ̀ tó bá sùn lásìkò tó bá jí gbogbo bíbẹ̀rù yẹn bá ṣe lè ga tó yọ wálẹ̀ yóò reduce tí ọba ń lọ tó yányá yóò ṣe kéde yóò reduce. ọlọ́run láwọn ti wá àwọn tí wọ́n pa òfin àwọ ọlọ́run ọba náà àwọn tí wọ́n ń fẹ́ kí dáadáa ọ̀sẹ̀lẹ̀ sáwọn olùgbàgbọ́ òdodo míì tí wọ́n jọmọ̀ ìyá wọn àwọn tí wọ́n nífẹ̀ẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ fún ara wọn wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ fọmọ ìyá wọn ọlọ́láwọ̀ ọlọ́run ọba a ní kí ògbé ọ̀rọ̀ àwọn lọ àmọ́ àwọn tó ṣe pé àwọn kọ̀lọ̀rọ̀ sí làwọn wàtọ́ ìgbà tó ń kọ́ ní àhámọ́tì ní àkóso. wàtọ́ ìgbà tó ń kọ́dà àhámọ́tùm ọlọ́láwọ̀ jẹ̀mọ́ ẹ̀mí nínú yín àwọn jẹ̀mọ́ ẹ̀mí nínú yín àwọn tó ṣe pé kọ́dà àhámọ́tì ní àǹfọ̀sùn àwọn tó jẹ́ sí pé ní tara wọn lọ́kàn wọn. lẹ́yìn sọ̀rọ̀ muhammed ìlànà àkóso kò sí kankan tí máa ń bẹnu ọkàn wọn ju tara wọn lọ ara wọn ni wọn lọ́kàn bí wọ́n sì dúra wọn bí wọ́n sì gbẹ̀sẹ̀ ọlọ́run ọba kọ̀ọ̀kan wọn bí wọ́n ṣe torí ànábì tábúrò òfin ní sẹlẹ̀ sí ọkọ̀ kan wọn. àwọn tó ṣe pé wọn ò rí tọmọ ìyá wọn sí kankan nínú ẹ̀yin mùsùlùmí tẹ́ kóra yín wá sógun àwọn tí wọn ò rí tọmọ ya wọn sí kankan àwọn tó ṣe pé ẹ̀sẹ̀ ọlọ́run bá bàbá lòkè bàbá àbá lòkè torí kí mọ̀nà sì kiri wọn tẹ́lẹ̀ wọn bá àrùn gbogbo yín sógun wọn bá àrùn yín sógun tó yẹ kẹ́ tásọ̀rọ̀ kọ̀ọ̀kan wọn ọlọ́run nílò àwọn èèyàn báyìí yẹ̀bùn náà nàbẹ̀lá ìgbẹ́ ìrànlá. يظنون بالله غير الحق ọlọ́láwọ̀ ẹni yìí àwọn ẹlẹ́ni tí wọ́n ń ro ìròkúrò sọ́ba wọn ọba adẹ́dá wọ́n ń ro ìròkúrò sọ́lọ́wọ́n ọba gẹ́yìrọ̀ lẹ́hàkì èrò tí èso wọ́n ń ro sọ́ba wọn náà eléyìí ìsìláàmù wọ́n lọ́wọ́ ni ro sọ́ba wọn gọ́nà lìjà ìlíkìyà. gọ́nà èrò àìmọ̀kan èrò àìmọ̀kan wọ́n rò sọ́lọ́wọ́ ọba wọn kí lèrò náà ọlọ́wọ́ sọ èrò tí wọ́n rò. يقولون هل من الأمر من شيء ọlọ́run láwọn àti ń ti pé ẹ̀mí ara wọn lọ́kàn wọ́n yìí tí wọ́n rò kúrò sọ́lọ́wọ́n ọba yẹ̀kú olóòrùn wọ́n sọ báyìí wípé hàlùlánà mínà àmọ̀rìnì ṣẹ́yìn etí wọ́n ń wé ni pé ǹjẹ́ àwa mùsùlùmí yìí ǹjẹ́ àti ẹ̀ lè borí ǹjẹ́ àti ẹ̀ lè sẹ́gun àlámọ̀ wọ̀lẹ́ká àlùgáàtùwà ǹjẹ́ àti ẹ̀ lè borí ǹjẹ́ àti ẹ̀ lè sẹ́gun ìbéèrè tí wọ́n ń béèrè yìí ìsìnkú àmọ̀ ìkárí ni kéèyàn béèrè pé sáà ní sẹ́gun ìtumọ̀ jẹ́sìn sọ ni sáwá lè là ní ṣé irú wa ilé ọ̀sẹ̀ gbòòrò ogun báyìí àwa mélòó kí la ní lọ́wọ́ lógun kí la pa lẹ́sìn kalẹ̀ wọ́n ti béèrè wá wọ́n béèrè yẹn ìtumọ̀ rẹ̀ kọ́ nìyẹn bí pàtó àtẹnìkan jọ ń jà ẹnìyẹn wá nìyẹn ó ju ọ lọ ó wá dá sẹ́rí àpò kẹ́nìkan wá dé kó wá ní àsọ̀rọ̀ kó lè dá mú un sẹ́wọ̀n kó wọ́n ti nà tán rẹ̀ di kó wá ní sọ lè kó lè dá mú un wọ́n sọ fẹ́ni tí wọ́n ti nà ṣe ìbéèrè ni ìbéèrè tako ní olamẹ́pẹ́ ni alẹ́sìkúhámù alẹ́káàlì ìbéèrè tó fẹ́ fi tako wọ́n náà ni ṣé ẹ̀rù pa àdìsẹ́gun ogun báyìí ni àwọn mìíràn lọ́wọ́ láti lé àwọn one thousand. àwọn èyí ń jẹ́ ten thousand sílùú wa ilẹ̀ mẹ́wàá wíìn sáàtì ẹ̀lẹ́nu ń bẹ̀ á lẹ́nu ń bẹ̀ jàre àlẹ́ wa ilẹ̀ wàá wọ́n sọ lù nígbà sẹlẹsẹlẹ ọlọ́run àwọn ẹni tí wọ́n rò kúrò ọba tí wọ́n rò pé ọlọ́run ò lè sí rẹ̀ lọ́wọ́. sínú ẹ̀sìn ọlọ́mọ ọba ní ọmọ lọlé ní ọmọ wa ti pé yóò lékè níbi irú ogun báyìí tọ́lọ́mù ò lè lékè bí báyìí láéláé láti bó síbò wíwọ tí wọn náà máa rò ó nẹ̀mí ara rẹ nẹ̀mí ara rẹ ọba rẹ tó fẹ́ ṣe dáadáa tó fẹ́ sẹ́sìn ọlọ́run tó fẹ́ sẹ́sìn ọlọ́run tó fẹ́ tó tọ́lọ́run ọba ọmọ àwọn òde ń gbọ́ lọ́fẹ́ gbé gbà. táwọn eléyìí lè rí sísan iwọ ọlọ́gbẹ́ mọ̀jà láàrin ní nàìjíríà yìí gbà bóòlù sí bẹ́ẹ̀rẹ̀ àwọn eléyìí ò lè lówó ó ti pin sáwọn ẹni ọlọ́run o ti rò pin sáwọn tí wọ́n tẹ̀lé tọ́lọ́run ọba ṣùgbọ́n hàn án wọ̀ fún wọn ọlọ́run nílé àgbẹ̀bí sọ fún wọn pé iná amọ̀rọ̀ gbogbo àlámọ̀rí tí ń ṣẹlẹ̀ sọmọnìyàn pátápátá àti kásẹ́gun àti kájẹjà àti kí wọ́n sẹ̀yìn lẹ́gun àti kí wọ́n jẹ̀yìn lọ́jà ọlọ́run náà lórí gbogbo ẹ̀. àti kọ́ ọ̀fà kó tóra wọn àti kọ́ ọ̀fà kọ́ mọ̀ tóra wọn ọlọ́run náà lórí gbogbo ẹ̀. àti kápá yẹn àti káyé yẹn ọlọ́run náà ló lè gbogbo ẹ̀. kúlì iná àmúra kúlẹ̀ mú lílá. ìdá ànábì sọ fún wa ọ̀dà ọba ní kọ̀ǹtró gbogbo ti ń lọ láyé ìlú wa ọwọ́ ọlọ́run ọba òun kíni òun ni kọ̀ǹtró gbogbo kan wa bí wọ́n ti sẹ́kùn yẹn àwọn bá a ṣe jẹ mùsùlùmí lọ́jà ni àwọn náà la ní àwọn náà la ń gbogbo ẹ̀ kò yé wọn ni wọ́n fi ń rògbòrò sọ́nà wọn bá wọn torí pé rògbòrò ni kẹ́ ẹ máa rò pé ẹ̀sìn ọlọ́wọ́n bò lè jọba kẹ́ ẹ rò pé ẹ̀sìn ọlọ́wọ́n bò lè kò lè ọba wọn ò

ọlọ́run ní ilé anábì sọ fún wa pé àwọn ọlọ́run ọba ìnàlẹ̀ amọ̀ra kó lọ òlè lọ. ìnàlẹ̀ amọ̀ra kó lọ òlè lọ. àti kí nǹkan da àti kọ́mọ̀ da àti kí nǹkan lọ bí ẹ ṣe fẹ́ àti kọ́mọ̀ lọ bí ẹ ṣe fẹ́ ọlọ́run lọ́wọ́ wa náà ní gbogbo ẹ wà zimamu gbogbo ẹ kọ̀ǹtúrò gbogbo ẹ ìjọba gbogbo ẹ ọlọ́run lọ́wọ́ wa lọ́wọ́ àwọn في أنفسهم ما لا يبدون kó wọn mọ́kàn lójú ogun yìí nígbà títẹ tí ìbànújẹ dé àwọn tá ṣèjẹkùn fún lójú ogun tá a yìí tí ó pé wọn sọlọ wọn ọba ní ànábì yòókù nàbí àkóso sínú wọn. wọ́n tọ́jú pamọ́ sínú ẹ̀mí wọn mẹ́lá yọ̀bẹ̀dù nàdáka etí wọn ò lè fi hàn sílẹ̀ ànáyẹ̀wò àmàmà sọlọ́láwó aleyhi wa sallam. wọ́n tọ́jú pamọ́ sínú ẹ̀kan wọn etí wọn ò lè sọjá rẹ̀ ànábì wọ́n lọ sí máa rọ̀ ara wọn ní ọ́ ìpara wa làwọn náà ní sísára rẹ̀ sọlọ́láwó aleyhi wa sallam. ń bẹ nínú ọ̀kan wa. akubaru mímọ yògbò o tobi ju tí wọn lọ. ọlọ́ni kí ni wọ́n tọ́jú sínú ọkàn. يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا. nígbà tí wọ́n parí ọkọ̀ tí wọ́n rí pé òkú àwọn tí wọ́n rí pé ọ̀gọ̀rọ̀ náà mùsùlùmí ni wọ́n sá lọ́gbẹ́ lọ yìí tí wọ́n rí pé ànábì náà tún bẹ́ẹ̀ nu wọn bọ́ra pa ẹ̀yìn rẹ̀ kán wọ́n sá lọ́gbẹ́ lérí ẹ̀jẹ̀ kó ọ̀dá màmá lọ wọ́n pa àwọn wọ́n pa wọ́n lọ wọ́n pa àwọn wọ́n pa wọ́n lọ wọ́n wá sọ pé yẹ kò tó bá jásí pé ní ogun tá a jà yìí tó bá jásí pé ní ká tó jáde ńlé agbàmọ̀ràn ni ṣé ń bẹ̀ ìtumọ̀ rẹ̀ ní kíni kálá agbàmọ̀ràn ká tó jáde ńlé nígbà tó nígbà tó fẹ́ jáde ní yìí ò ní abdullahi bónú ọba yìí bónú saloni imú mara wa ẹ má jẹ́ àlọ́ bá wọn ẹ jẹ́ àjòkó síbẹ̀ tó bá bí ọkùnrin bá wọn dá kọ́mọ́rù wa bá wọn bí ó sọ fún ànábì pé ẹ lọ́jà ajáde ẹ̀jẹ̀ àjòkó nù bíbá tó bá kún ẹ dáa kún ọ̀bọ̀ abá wa. ìmọ̀ràn tó sì ń wá ìmọ̀ràn pé kò fẹ́ kí àwọn mùsùlùmí ọlọ́jàgùn yẹn ni pé ó sì á lọ mí ò ara mi lẹ̀. ìmọ̀ràn tí ń wá nù ó tún bá wọn tí wọ́n dúró ní ibi tí wọ́n dúró sí wọn retí ká bá wọn bẹ̀ ni àmọ́ mọ̀ràn pé ẹ ànábì náà sì ti lára tẹ́lẹ̀ tó ti rí rírì pé ogun yóò sì kẹ́lẹ̀ yóò lágbà pé àwọn ẹ̀mí ó sùn ànábì náà fẹ́ sọ̀pọ̀tì rẹ̀ káwọn kan máa sábà tó wà ní nóò á jáde ni ọmọ ọkọ ni wá káwá jòkó sínú ilé kọ́mọ arúkọ lẹ́ni wá òun ni wá bá àwọn ti kọ́ sóbi láti pàdé àwọn. akọgun làwa àwọn èso anabi dáadáa ni a níjòkó mọ́gbọ́n táwọn ẹni yìí ń sọ. wọ́n àwọn aláwọ̀ jáde lọ́ba kà pé àwọn onílọ àwọn bíi ọba làwọn ọ̀dọ́ o ti jẹ́ pé wọ́n padà wọn àwọn onílọ. jáde ni sọ pé wa ni ajẹ́ pé wọ́n wọ́n sì ń gbọ́ àwọn sọ̀rọ̀ àbáyọ̀kù wọ́n ń gbọ́ àbúbákiri pé ìròrí tó mú ọ̀dà wọ́n ń gbọ́ ó mọ̀rò pé ròrí wọn ò ròrí ànábì ní òpè kálẹ̀ bá gba tiwa ni tẹ́ ẹ bá gbà mọ̀nà tá a fún yín ni ọ̀bá tí ó rí báyìí. يقولون jẹ́ pé information tá a fún yín àtìmọ̀ràn tá a fún yín àtàbátà fún yín tó bá jẹ gbàgbà ni má kò tẹ́lẹ̀ náà hà ònà òun ò ní pa á kalẹ̀ sí ìgbà ìgbà ṣe pa wá ẹni wọ́n ṣe pa á lọ bí ẹran ẹni wọ́n ṣe pa á lọ bí ẹran gbàtẹ́yìn náà bá tọ́ yẹ kẹ́ gbà òun ló fà á tí wọ́n èyí fi fún wọn sí pé ẹ̀ mọ̀rọ̀ sọ. kùlàkùn tún fi búyú ti kún. ọlọ́run ẹ̀yin mọ̀nàfíkì yìí ẹ lọ màmá dájú láwo kan tó fi ìgboro ti kàn tẹ́ ẹ bá bẹnu lé yín tẹ́ ẹ wà nù kọ̀rọ̀ yàrá yín èyí tẹ́ ẹ lérò pé bẹ́ẹ̀ ti kú tẹ́lẹ̀ wọ̀ làbára lẹ́bí náà. تبرز الذين كتب عليهم القتل ọlọ́run ní tí gbogbo yín bá jòkó ní létẹ̀ jáde làbára lẹ́dínà kùtìbà àléhìn mọ̀lẹ́kọ̀tì àlẹ́rí iná kùtìbà àléhìn ìmùlẹ̀kọ́tìbò àwọn tọ́lọ́wọ́n ọba ti kọ pé wọ́n kú àwọn tọ́lọ̀ ṣe kiri tó ti kọ pé wọ́n kú labaraza ilẹ̀ àmàlà ọ̀jẹ̀ ìhìn lájáde wá síbi tí wọ́n kú sí ẹ̀gbọ́ wọ́n ṣe kiri níbi tí wọ́n sùn sí ìwọ́n jáde wá bẹ̀ ibẹ̀ náà wọ́n kù síbi tó bí ká kọ́ kalẹ̀ fún wọn tí wọ́n kù sí náà wọ́n sì pa wọ́n ni wọ́n ní pé wọ́n ní fọ̀rọ̀ yìí síbẹ̀ wọ́n pa wọ́n ni. tẹ̀bá jòkó nù lé ẹni tá a ní kò kú sínú lé gbọ́dà ni ó kú sí yọ jáde. gélé ibi tá a fẹ́ kó kú sí náà ni ó kú sí. níbi wọ́n sùn sí yìí tí wọ́n kú sí yìí náà ni wọ́n kú sí. tẹ̀bá nù lé torí pé tó àwọn ọlọ́run ẹ máa wulẹ̀ máa wá sọ pé tó jẹ́ pé kẹ́ni tí yín ni kẹ́ sábàbí gbogbo sábàbí tí yẹn bá mú wá láti má jẹ́ ká burúkọ ṣẹlẹ̀ sí yẹn kí dáadọ́ lè ṣẹlẹ̀ sí yẹn tí sábàbí yẹn ọba ṣe déédéé kádàrọ ọlọ́run ọba sábàbí yẹn ò ní wúlò níjọ́ tí sábàbí tẹ bá ṣe lérí kíní kan bá ṣe déédéé sábàbí ọlọ́run ọba ní sábàbí máa wúlò torí ẹ̀ mọ́tò gbàgbé sábàbí ọlọ́run ni ẹ gbàgbé bọ́ bá mú mọ̀ràn kan wá tó o ní experience kan lórí ìpínlẹ̀ kan tó o wò pé ta bá ṣe báyìí ló yẹ orí báyìí tó o bá wá ṣe é bẹ́ẹ̀ gbà pé kínní yẹn ni experience tó o mú wáyé sábàbí tó o mú wáyé hàlùyẹ àtìbá lámtò ààrẹ dòkọ́dà lọ́rí wọ́kọ́dọ̀ ni mà pé kò pé ní gba ìdájọ́ ọlọ́run àti kádà ọlọ́run lójú orí bẹ́ẹ̀ ṣe ṣe wò ọkàn tí gbogbo ti máa sí báyìí ti máa sí báyìí báyìí ló máa jẹ báyìí ló máa jẹ máa gé ní báyìí máa sí báyìí kò sí búrẹ́mù fún wa ọdẹ síbẹ̀ ọdẹ rí bẹ́ẹ̀ náà ó sì lé ilé kára àtọ́lọ̀ kọ́ ni. níjọ́ tí sábàbí tẹ́ ẹ bá ṣe àtọ̀nà tẹ́ ẹ bá fi kàn gbà níjọ́ tó bá jẹ́ kó ṣe déédéé kára ọlọ́run nǹkan yẹn ọ̀dọ̀ bó kọ́ lọ ẹ̀ àbá kò síbẹ̀ síbẹ̀ pílánì tó kò síbẹ̀ síbẹ̀ ní sábàbí tó kò síbẹ̀ síbẹ̀ ní ẹ̀sìrẹ́sì lérí nǹkan tó kéèyàn mọ̀ nípa kan lójú méjèèjì kó ní ẹ̀sìrẹ́sì jù bẹ́ẹ̀ lọ tó bá sòwò tí ó bá sọ́ọ̀tì yọ sọ́ọ̀tì lójú méjèèjì tó bá pílànì jù bẹ́ẹ̀ lọ tó gbogbo yà jù bẹ́ẹ̀ lọ àbá ẹni tí ò tó gbé ọ ṣubú lójú ogun ní oṣù kìíní yóò gbé ọ ṣubú torí pé sábàbí tó mú lọ́wọ́ nì wọ́n lè ní ọdira onígbọ̀n lọ́wọ́ o tún wọ ẹ̀wù kò tó bọ́ sínú amatak tọ́lọ̀ de ní kùmọ̀ ní ọ̀pọ̀ ó kù síbẹ̀ torí pé sábà bí yóò wúlò nù wọ́n máa ó kó tòun ti gbogbo tí mo ṣe yìí náà yẹn tòun ti tó ṣe yẹn ọ ọ ṣe ò ṣe tí kú bá máa dé ó ṣe kí ni wọ́n ka ẹ̀ máa. ọlọ́ni kúlẹ̀ ìdí náà ni máa ń lẹ́rìí. تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون ọlọ́run ní kúta ìsáàbù yẹ ẹ̀yìn èèyàn ikú tí kálukú yín sáàbù tí òkè ẹgbẹ́ lọ sókun ikú tẹ̀ ìsáàbù tẹ̀ ń pẹ̀lẹ́ ń tọ̀ sára ikú òjẹ́jẹ́ lòmí ò torí àti bá wọn wọ̀ láyé ẹlòmíì ikú yẹn ní bẹ́ẹ̀ òkòjọ́ ọ̀kadà mọ́ nígbà kú ikú lè mí jẹ́jẹ́ ipò ọ̀rọ̀ níbu mi ní kọ́ máa sa kọ́ máa wá sa pàtì mi ní títì èmi kọ́ ìní wọ̀ àfọwọ́fà ní kí ni wọn náà ń gbọ̀kadà fún ọlọ́run ní kú tẹ̀ ń yẹn ìnáwó múláàkì kọ́ọ̀lù yóò pàdé yín báyìí ní rọrùn ni ikú tó ọ̀fẹ́ kú lójú olóògbégúdé lójú olóògbégúdé gbégúdé ikú làwọn èèyàn ọ̀fẹ́ kú òun ni wọ́n fi ń sáàkì náà fi ń bẹ̀rù àjẹ́ ó torí ẹ̀ sí gbẹ́rẹ́ sí gbogbo ara ó tún sí i débi pé ó sì sí i pé pẹ̀lú. wọ́n lọ́ọ́ máa gbẹ lóòrò. ó kúkú ni o ó torí ẹ ọjẹ gbogbo ẹ ọjẹ gbogbo ẹ kò sí tí ọjẹ n'oògùn kò sí tí ọjẹ ẹmí mi ẹmí mi ẹmí mi lọ́nìfà ìnáwó mọ́lá kìíkọ́nù ikú yẹn máa pàdé nínú ibìkan kò tẹ bá wà padà wà kú tán náà ọlọ́run láti tàn yín padà sọ́dọ̀ ọba tó dá yín yóò wá sọ tẹ ìpínlẹ̀ ayé ti fún yín. kí ni sẹ́yìn ìdèbèrè yìí tẹ́ ẹ̀ fi gbà fọlọ́ wọn bá tẹ́ ẹ̀ tó ti àlá sùdùkánáwó wọ̀n àlá tẹ́ ìwọ̀n sọ pé a ẹ̀yin tó bá jẹ́ pé ẹ bá gbà wọn ká mú wá ni àbá ẹ bá ti sẹ̀ sí bíbáyìí ẹ̀yin náà wọ́n pa ó wọ ọlọ́run bẹ́ẹ̀ ni bí bá jòkó nu lé yín náà ọlọ́run ẹ̀ kéde ibi tẹ́ ẹ kú sí náà ẹ kú sí. wọ́n lọ bá lọ kàrà lọ́kọ̀ọ́ yóò wáyà bọ́ nu lé yín ibi tó bẹ̀rẹ̀ sí náà ló ti wá lé kíni ètò àbọ̀ yóò sì kùn ọ́ lérí fọlá ìwé ìtú lè gbọ́n àwọn tó bẹ́ẹ̀ ló sì kùn ọ́ ọlọ́mọkàn tó wà bẹ́ẹ̀. nínú ètò àwòlọ́ọ̀ ọlọ́ni ìta wá sí yìí. Mhm. ọlọ́lá ṣe tá a ṣe yìí léyìn tẹ̀lé ọwọ́ ọmọ àfi ìṣòdò rẹ̀ kan kálífà ìdánwò ní ti ń bẹ nínú gbáyà yín nínú àwọn ọ̀rọ̀ yúrò yìí nínú àwọn ìmánì tí ò pé ti ń bẹ nínú gbáyà àwọn míì nù yín ọlọ́run ní àṣẹlẹ̀ láti fi dẹ́ yín wò ní. وليمحص ما في قلوبكم وليمحص ما في قلوبكم láti ṣe láti fi mọ́ ìdọ̀tí tí mẹ́nu gbáyà yín kúrò gbogbo àwọn àwọn rọ́bìṣ tí mẹ́nu gbáyà yín abẹ́ rẹ̀ kú nàbí ṣe subhana wa ta'ala àwọn alamọ ti ń bẹ nínú báyà nìkọ̀ọ̀kan yìí ó kàn báyà yín àwọn alamọ kò sẹ́ bá a ti di kóyè ní sè kò sẹ́ tó ma ti ń bẹ nígbà yà kálukú ẹ ìtí mo ń rò sí ọ bí mo ti ń sọ̀rọ̀ ọwọ́ ọ̀hún ìtí wọn náà ń rò sí mi bó ṣe jòkó wájú mi tó ń wò mí ìmọ̀ kò sẹ́ni tó dá kálukú mọ̀. kódà bí yẹn bá ṣe sakọ́lọ́jì débi kan tó ti pé ó jẹ mọ́ rí ju máìlì kò lè mọ ti bẹ́ẹ̀ lójú méjèèjì. ẹlòmí ń wọ ọrọ gbé ah ọ̀rọ̀ yìí ọ̀farabalẹ̀ ti ń gbọ́ ìṣe ń wọ níbi lójú. nígbà tí mi ò kúmọ tó wà ní báyà rẹ mo sì pé yẹn ni wá sí àwọn ó kẹ́kọ̀ọ́ mbẹ́

sáà wá ní mọ tá a dá ni ẹ dàkùn ìbò náà dá mọ́tò sí kò wá mọ mọ́tò tó dá ni kò wá ní ìbò tó ṣe mọ́tò tó ṣe kò lè ọba bàjẹ́ kò lè tó ṣe ọ̀dà ó ti fi ìdọ̀tí ti sọ́dọ̀ àwọn ìbò. òun lọ dá mọ́tò ọwọ́ adé tó ṣe kíni mọ́tò bá bàjẹ́ kò lè tó ṣe ọlọ́wọ́ ọlọ́wọ́ bá la dá yín. fáwọn ọlọ́wọ́n bọ̀ wá nínú dáadáa ni ẹ lọ mọ̀ bí àwọn ọlọ́wọ́n ọba ọlọ́tìrì ọba láàánú ni wá o akẹ́wọ́ yín ni o lọ́rùn bá àmọ́ tẹ̀sí ọlọ́kọ̀ bí àsìkò yín ni information gbogbo tẹ̀sí àpò yín ni information tẹ̀sí subhanahu wa ta'ala àpò yín ni information tẹ̀sí. ọlọ́ni ọ̀wọ́lọ́wọ́ àlímú gbèdá sódò gbogbo tí mẹ́gbà yà kálukú nínú èrò èyí tó da àti èyí tí ò da èyí tó kù díẹ̀ káàtó ọlọ́ni gbogbo ẹ̀ àwọn ọlọ́wọ́ bá nínú parí ọlọ́wọ́ àtọ́sọ́ọ́nù. إن الذين تولوا منكم يوم التقى الجمعان àwọn tó ṣe pé tàwa mùlá omi ń kùn tí wọ́n dẹ́yìn padà kó lójú ogun tí wọ́n lẹ̀ ẹ́ ìyàwó màlítàkọ̀lì jàmáhàmì lọ́jọ́ tí ọmọ ogun rèfèrè àti mùsùlùmí pàdé lọ́jọ́ ogun hóòdù àwọn tí wọ́n ságun àwọn tó kú jẹ tí wọ́n sá tí wọ́n họ fáwọn kẹfẹ́rí ọlọ́run ní tí wọ́n ṣe yìí iná mẹ́tàzálà ọmọ ṣe ìtọ́. iná mẹ́tàzálà ọmọ ṣe ìtọ́ bíbá ọdí máa kátákù. ọlọ́run lẹ́sù ni o èsù lọ́yẹ̀gẹ̀rẹ̀ lọ́yẹ̀gẹ̀rẹ̀ ẹsẹ̀ wọn síbi tó yẹ̀gẹ̀rẹ̀ ẹsẹ̀ wọn sí wọn èsù ló ṣe nírọ̀rùn fún wọn bẹ́ẹ̀ o èsù òun ló dírẹ́sì ẹ̀mí wọn òun ló pa á láró wọn tó wá dé wọn yẹ bẹrẹ kí wọn yẹ ẹsẹ kẹrẹ sínú ibi tí ọ̀dà yìí kí wọn fi ṣe wá kú yìí kí ló wá pàṣẹ kò sí rí bẹ́ẹ̀ sí fún wọn a báàdì máa kásá lò ó okùnfà pé wọ́n ṣe àwọn ẹ̀sẹ̀ kan àwọn aburú kan táwọn náà ń ṣe lọ́pàá tẹ̀sùn kò jẹ́ kí lè yọ ọ̀rọ̀ fún wọn táwọn náà fi lẹ́ lópin àwọn náà bá ń sá àti ẹsẹ̀ máa ń kó fìdínà báyẹn ní máa ń jẹ́ kágbára òṣù ọ̀ka yẹn ọlọ́ọ̀ni èso tàdédé rí wọn mú kò sàdédé tẹ wọn dẹni tó ṣe pé wọ́n ń sá fún ìdà wọ́n ń sá fún kí gèbèrè ọ̀pá kí wọ́n ti bẹ̀rẹ̀ náà àti ó sàdédé ṣẹlẹ̀ sí wọn bí ìgbà àwọn iṣẹ́ tí wọ́n ṣe tó kù òun ló fà á àṣẹ̀ṣẹ̀ yìí máa ń máa dá wà lálẹ́ fún yẹn ẹsẹ̀ èyí tí kéèyàn ó rí nǹkan dáadáa sẹ́gbà rẹ̀ ó lè tún ọkọ̀ ọgbà ẹ̀wẹ̀ àbí ìyẹn lábílà ó ti máa pílánì gbà tó ń dẹ́sẹ̀ kò ní rọrùn wọn ló ti máa ní pílánì pé àìsà ah, ọlọ́ èmi náà fẹ́ ṣe báyìí èmi náà fẹ́ do ní mímọ́ ẹ̀sìn tó ń dá òní ju do ní mímọ́ ẹ̀sìn tí yẹn dá òní jẹ́ kí ni kò ní yóò tó ní mímọ́ wọn náà rí ìmọ̀mù mọ́lẹ̀ ìmọ̀mù ṣáfì yìí nígbà tó sọ nípa pé ìmọ̀ ọ̀fẹ́ kójọ fóun mọ́ ó lóun wá lọ bá àbá àwọn tí ń jẹ́wà ké òun wá ṣàlàyé ìṣòro ní apes pẹ̀lú pé mi ní ìkàrà sọ̀pọ̀lọ́ mọ́ olóòní ó ní fa àrísádà ni àrísádà ni. بتارك المعاصي شكرت إلى شكوت إلى وكيل سوء سوء نفسي شكرت إلى وكيل سوء حفظي فأرشدني إلى ترك المعاصي ó ní mo lọ pariwo bá àbá mi tí ń jẹ́ wákìlì ipe mi rí nǹkan há máa nǹkan ọ̀rọ̀ rọ̀ fún mi láti gbé sórí mọ́ kùránì òdúró mo sì lágbárí mo lọ́pọlọ mo lọ́pọlọ tó ṣáàpì torí wọ́n ròyìn mọ́mù mọ́mù mọ́mù ṣáàpì nílẹ̀ tó ní dàkà kò ṣáàpì ó ju tó gbogbo àwa yìí lọ kílẹ̀ yẹn ní àwọn láti lọ sí gbogbo òbí kó wó rẹ̀. mo wá nínú ìrí nǹkan gbé sọ́pọlọ mọ́ kò rọrùn fún mi láti rí nǹkan ká mọ́ fa àríṣádà ní ìlà tàbí òkè. Àbá mi wá sọ fún mi pé ó ti ń ṣe lọ́wọ́ ọba ní ọmọ mi ọ̀ ń ṣe lọ́wọ́ ọba lọ fẹ̀sẹ̀ sílẹ̀ yéwu obìnrin olóbìnrin mọ́ yé rìnrìnjú mọ́ sísá oní sísá mọ́ yé máa gbórin kórin mọ́ yé máa jòkó síbi táwọn èèyàn ti ń sọ̀rọ̀ ọ̀bàjẹ́ nípa àyàn mọ́ wọ́n dà fi sílẹ̀ tó bá ti fi sílẹ̀ ó rí i pé yọ̀ dà ó wá sọ fún mi pé lọ́mọ pé ìmọ̀ ìmọ̀lẹ̀ ọlọ́run ni ìmọ̀ kíni ìmọ̀lẹ̀ ọlọ́run ni wọnúurù ńlá ìlà yóò tá a lè há sí wọnúurù ńlá. ọ̀nìlá yóò tá a lè há. lọ́mọ pé ìmọ̀ yẹn ìmọ̀lẹ̀ ọlọ́run ni ọlọ́run ọba sì ní kì í fún ẹni tó ṣe pé ń bá ń ọlọ́run ọba nímọ̀lẹ̀ rẹ̀. irú ẹ̀ lọ́wọ́ wa ṣe fáwọn kiri àwọn tí wọ́n ságun yìí ẹni rere ni wọ́n wò àmọ́ wọ́n dẹ́sẹ̀. ese yìí lọ́lọ́run nínú sábà bí kéṣù òfin ṣèkínì kò fèrè wọn mú. túnúmọ̀ sàdéhùn pé ìnà ìbáàdí lẹ́yìn sàlákà àlẹ́ ihe ń sòlè tọ́ ọlọ́run sàdéhùn bẹ́ẹ̀ ọlọ́run lè sùn bó ṣe ọmọ bára rẹ̀ káàkiri tó kọ́ lọ fẹ́ mú lágbájá ọfẹ́ mú làkàṣẹ́ mà fún àwọn tó bá jẹ́ ẹnu tèmi àwọn tí wọ́n dó tèmi lójú wàtọ́nà wọn mọ̀ ká gbé lọ́kọjá wọn mọ̀ múlá kásìgbè gbogbo wọn lọ́wọ́ mọ̀ wọn mọ̀ ọkùnrin wọn mọ̀ obìnrin wọn mọ̀ ọmọdé wọn mọ̀ àgbàlagbà wọn yọ sí wọn wájú yóò yọ sí wọn lẹ́yìn àá ọ̀dà lọ màmàdájú pé ìnà ìbàdí àwọn ẹrú tèmi àwọn àlùmọ̀kùnrin sí ìnà bí ìbàdà tèmi àwọn tí ń sàpamọ́ níbi ìjọsìn wọn lọ́ọ̀bù pé ò lè rí wọn mú ò lágbára kan lé wọn lẹ́yìn àṣetò yóò à ń dẹ́sẹ̀ ẹ àjèsù ló lò mí èso ṣe ń lò ọ́ wọ́n má bẹ̀rẹ̀ sùn wọ́n bá ti lò èso ó ti yé lé rẹ ọmọ mọ̀nà tiẹ̀ máa gbọ́dọ̀ rẹ ó rí i pé kò ní mọ̀nà yóò tún máa bẹ̀rù rẹ wọ́n náà gbọ́dọ̀ tán umaru bá gba ojú ọ̀nà kẹsẹ̀ ń gbà bọ̀ wá wọ àrọ́ ọ̀nà ṣẹ̀tàn à ń yẹ sùn kàmẹ́ àlẹ́ kàmfàjì tí sùn náà fẹ́ gba ojú ọ̀nà yẹn tó bá rí umaru yọ ọ́nlẹ̀ ẹ ọkùnrin yẹn pọ̀ yìí kí ni wọ́n lọ́wọ́ ní pọ̀ yìí ẹ yóò gba bòmí ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ fáwọn àná ẹ̀dígbàgbọ́ dé ìgbà yìí ìwọ kìsìkọ́lọ́hùn ò lè ṣe é ó lè ṣe lóòótọ́ àlè tó kún àwọn yẹn àmọ́ tá bá gbìyànjú tá a sì bẹ́ẹ̀ ká sí ọlọ́run sì kí ni yóò sì. ọlọ́run ní ẹsẹ̀ tí wọ́n sẹ̀lé o òun ló pa àfẹ́sùgbé ní làwọn náà fi sá إنما استذلهم الشيطان لبعض ما كسبوا. ọlọ́run ní tí wọ́n ṣe lẹ́sẹ̀ ni o òun ló pa àfẹ́sùgbé ní àmọ́ òun ti bẹ́ẹ̀. ولقد عفى الله عنهم ọlọ́lá wọ ọlọ́mọ ọba àmọ́ o a ti sàmójúkò fún wọn a ti segin a ti sàmójúkò fún wọn àwọn ọlọ́mọ ọba akájúkò níbi tí wọ́n sì ọlọ́mọ sàkájúkò fún wa nítorí pé àwọn ọlọ́mọ ọba ìnàlá àgàkóró ń halè. ìnáwó. pé àwọn ọlọ́run ọba ọba kàfúrò ni wá ọba tí mo ẹ ṣàforíjì ẹrú ni wá tẹrú bá fẹ àmójúkò àkàforíjì halimon ọba onísùúrù ọlọpọlọpọ sùúrù làwọn ọlọrun níyẹn máa ń ṣe ọba kan máa wò ni máa ń ṣe bí yẹn bá ń se ọlọ́wọ́n ọba subahana ọlọ́wọ́n máa wò ó ni yẹ mọ̀ sí sùúrù yẹ mọ̀ wò ó yẹ mọ̀ sí sùúrù yẹ mọ̀ wò ó kò ní mú. wọ́n yẹ kí ọlọ́wọ́n bá jọ ẹ̀yìn ni ẹlòmíì ó sì pa ayé rẹ̀ á ní ọlọ́wọ́n bá jọ ẹ̀yìn ni kálù ọlọ́wọ́n ni ó ti pa ayé rẹ̀ tipẹ́ à ẹ mọ̀ bàjẹ́ ìmí náà lẹ́yìn títọ́ báyìí ìmí náà lẹ́yìn títọ́ báyìí yóò ti bínú àmọ́ lọ́wọ́ gbogbo ní sùúrù lórí farada ni làwọn yóò fi máa ṣe lọ́wọ́ wọ́n tún máa bú ọlọ́wọ́ wọ́n tún máa sọ̀rọ̀ sọ́lọ́wọ́ ọba kò sì ní kíni kílò sì ní bíbí tó wà yóò dàtọ̀ sọ gbé àmọ́ láyé ló ti sọ bí o lè sọ bí láti kìá ma. ọlọ́run tó yẹ bá tẹ́lẹ̀ tí ń ṣe lọ́wọ́ ọba á máa wò ó ní kọ́lá yóò máa gbádùn tí ẹ̀jọ́ máa dáàjì tí ẹ̀jọ́ ti kíni tí ẹ̀jọ́ máa dáàjì ẹ̀yin tẹ́ ń sin láwọn náà lẹ́wọ̀ náà ẹ̀yin náà lọ́wọ́ máa ń fìyà jẹ jù ẹ̀yin tẹ́ ń sin lọ́wọ́ á lẹ́nu rẹ̀ ẹ̀dá kan tó bá kémi àti ẹlọ́gbọ̀n náà bá sọ wù yín ká ní abálágbára ni tó sọ wù fún wa kíláàsì ní wọlé lójú àwọn èsì yìí wù yín èsì dájú pé kí ni pẹ̀lú ọgbọ́n àtòlú ẹni kọjọ́ tí wá àwọn ará máa ń fi gàràgàrà sí ìka tábà ronú díẹ̀ lónìí tó bá dọ̀ la àní níbi ronú wa àmọ́tọ́lá wò rí bẹ́ẹ̀ wọ́n máa rò pé àà ah, ah, ọlọ́run náà ti wá sí báyìí ah, àmọ́sọ̀ bá ń wò ọlọ́run náà ti wá sí báyìí irú àwọn ènìyàn tí wọ́n ń pojá sí gbogbo ẹ̀ kò yẹ kó máa lówó lọ́wọ́ mọ́ náà tí ọba lówó lọ́wọ́ bó ní oṣù bó láti ráwọn tó ń kù sí náà ṣebí ọ̀wọ́ tó bá ti lọ́wọ́ ọ̀hún ọ̀gbẹ́gbẹ́ rẹ̀ ọlọ́run àmọ́ bí ṣe ń lówó yẹn yóò tó mọ ríbi sẹ́lọ̀ rárá ìjà àdámà náà lè ráwọn tí ó sì gẹ̀ tí ó wà kíkà bọ̀ àbúrò kọ́lọ̀ náà yà àdámà lásán ni àwọn kan náà ni ó wọ̀ bẹ̀ torí àwọn tí ó wọ̀ bẹ̀ wọn náà ni mo dọ́gba sì ṣe wọn ó sì pẹ̀lú hikima ni kí wọ́n á lọ́kọ́ fi ṣàkóso báwọn yẹn lọ́à ọlọ́run ṣàkóso sínú àwọn kájú mọ́ lọ